أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في ذكر الله تبارك وتعالى حدثني يحيى عن مالك عن سهيل عن سبي مولى ابي بكر عن ابي صالح السمان عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في جو مئة نار في جو مئة نار كانت له عند عشر نقار وكتبت له مئة وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة فكانت له حكما من الشيطان يومه ذلك حتى يمسي ولم يأت أحد بأفضل بأفضل مما جاء به إلا أحد عمل أكثر من ذلك وحدثني عن ذلك عن ثمانية عن ثمانية مولى أبي بكر عن أبي سعد بن السمان عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله وبحمده في اليوم مئة مرة حشت عنه الخطايا وإن كانت مثل وإن كانت مثل بلد البحر وحدثني عن مالك عن أبي وعبيد مولى سليمان بن عبد الملك عن عطاء عن عطاء بن الذي الملكي عن أبي هريرة رضي الله عنه أنه قال من فتح حديث رسول ثلاث من ثلاثا وثلاثين وكفر ثلاثة وثلاثين وحمل ثلاثة وثلاثين وقدم بها كبيرا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت ذنوبه غفرت ذنوبه ولو كانت مثل ذلك البحر وحدثني عن ذلك من عمارة بن عن عمارة بن الصياد من سعيد بن المسجد أنه جميعهم يقول في سر أخلاق الصالحات إننا قول الله أكبر وسبحان الله والحمد لله ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله وحدثني عن مالك عن زياد بن أبي زياد أنه قال قال أبو الدولار أنا أخبركم بخير عن مالك وأرفعها في درجاتكم وأزكاها عند ملككم وخير لكم من أنفاع الدهر والملك وخير لكم من أن تلقوا عدوكم وتغلبوا أعناقكم فتغلب أعناقهم ويغلب أعناقكم فأهل بلى قال ذكر الله تعالى ولم يكن هذه البلاد وقال عبد وقال عبد وقال عبد عبد الرحمن معاذ بن جبل ما عملت ما عملتنا آدم من عمل أنجى ما عملتنا آدم من عمل أنجى له من عذاب الله من ذكر الله الإمام مالك عليه رحمة الله tí a kà síra wọn wọ́pọ̀ tí gbogbo ọjọ́ ẹ̀kọ́ ní ìsìlẹ̀lì níbi tí a kà ní èyí òun yọ̀ nípa nǹkan tí àwọn ilé pọ̀ lórí rẹ̀ gan sábárí pàápàá tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ahli sunna àti àwọn tí wọ́n fi ń ṣe ahli sunna pàtàkì àwọn oníṣẹ́ bí. ara ti tí àwọn ilé onílé tí wọ́n ń ṣẹlẹ̀ púpọ̀ jù ọ̀rẹ́ mi tí akẹ́kọ̀ọ́ ilé mi. àwọn ọmọ sọ pé ìtàwọn ń àwọn ọ̀dọ́ wọn pé ń bẹ̀rẹ̀ ń ṣe kọ́ ẹ nǹkan nílẹ̀ ń ṣe ọ̀rọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe tó bá ti kó wọlé ń ṣe ni tó bá ti kí wọ́n ti ní ká ṣe náà ń ṣe ni kò ní ti wàhálà kò sì ní ká àwọn èèyàn yìí kankan kalẹ̀. òun náà ni ọ̀rọ̀ nípa àbíkì àbíkì. tí a bá ń ka síra báyìí tí a ti ń bá nínú síra ṣèlítà lẹ́yìn tó wọ́n àwọn ẹ̀sẹ̀ lọ ike olùkọ́ ṣe àbíkiri èyí ò ti ká mọ̀mọ́ ike àṣẹ nǹkan tí ó ní ìpẹ̀lẹ̀ nínú ìsìláà náà ni. Bàbá wa ní pẹ̀lẹ́ náà ìsìláà kí ló wá fẹ́ fa àwọn ìròyìn àti kìrú ẹni tí ń ṣe ìrántí ọlọ́run ọba àbíká ní ìmọ̀ dáhùn kan ọlọ́run ọba ọjọ́ ìkàtọ́ ọlọ́run ọba ń ṣe nínú ẹ̀yà fún wa torí ọlọ́run bá ń pàṣẹ ní kíké wẹ̀kúlì àdúgbò اذكرني أذكركم واشكروني اذكروني أذكركم واشكروني ولا تكفرون قل علي مراتبي بلا مراتبي إنك مراتب ذكري تغلب في ذكري ويلا مراتبي واشكروني أذكروني ولا تكفروني ẹgbẹ́ ìyá náà ìmọ̀ràn sí ni ọ̀rọ̀ ọ̀la. Àwọn àyà pọ̀ tó di pé ó ń ṣàlàyé pé ìrántí ọlọ́run ọba ìgbà tó wọ́n bá pàtàkì ni. Ọlọ́run ẹ̀dá ìdàdí ni ẹ̀kú ìrànlọ́ àti ìyá ọ̀pọ̀ ìlú dà. Tòun ní ọlọ́run ní wọ́n tó rọ́kẹ́jà. واصبر نفسك مع الذين يدعون ربهم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهها وعمر حياة من الله ذكر ترتب عن النبي العشاء أقول القرآن تولي يوم الملكي يبقى يوم الأربعاء ọlọ́run ni wọ́n kúrò wọ́n àkókò kan wà sí ya ẹ̀rọ rántí ọlọ́run ọba láàárọ̀ àti ní ìrọ̀lẹ́. gbogbo ayé àti wọn wọ́n wáyé láti fi ká fi mọ̀ ibi ọlọ́run ọba pa ìlẹ́sọ̀ ọmọ ọ̀hún lórí ìfẹ́lẹ́ ọ̀lẹ́ àṣẹ ipò ọ̀rọ̀ tí òun ọlọ́run ọba. tó àṣẹ. tí ọlọ́run pa àtẹ́bí yẹn ẹgbẹ́ mẹ́ta àtẹ́bí yẹn ti wá pa àwọn tí a jẹ́ ìrúmọ̀ rẹ̀ náà tó ká jẹ́ kí tó máa rẹ̀ ti ọlọ́run. wọ́n àtẹ́bí bá dé ikú ọkọ pé mọ̀sálù lẹ́rì yẹ́sùkùrù rọ́ọ̀tà wọ̀lẹ́rì ilẹ̀ yẹ́sùkùrù rọ́ọ̀tà kàmọ́sẹ̀lì lẹ́yìn kàmọ́sẹ̀lì lẹ́yìn lẹ́yìn àtẹ́bí ní àpèjúwe ẹni tí ó máa ń ṣàdékì tó máa rántí ọlọ́run ọba rẹ̀. àtẹnusí kì í rántí ọlọ́run ọ̀dà gẹ́gẹ́ bí èèyàn tí ń bẹ láyé àti ẹni tí ti kú ẹni tí rántí ọlọ́run bá yẹn òun lè tó ń bẹ láyé ẹni tí kì í rántí ọlọ́run bá tí kò fi dá ọlọ́run irú ẹni yẹn òun ni àlejò yóò àwọn ọ̀rọ̀ tí wọ́n á ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí kìí tá a lọ ṣe. òun náà ni lọ́wọ́ malik ni wọ́n fi síbi tí afẹ́ká lóbi ní wọ́n شكرني أبي بن مالك عليه رحمة الله قال ما جاء في ذكر الله تعالى وتعالى ورسوله نبا إمامة يوم وراء وبعد ذلك حدثني يا عن مالك الأسمي هنا عن أبي الصالح أشبه ما لأبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم يقول لنا ولم في من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الأحد وهو على كل شيء قدير أنا إذا تبارك الذكري بل بعد التعريف لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير النبي صلى الله عليه وسلم في يوم مئة مرة في يوم مئة مرة يوم مئة مرة كانت له عدل عشر رقائق النبي يوم مئة ládá tó ń ṣe dédé kéèyàn ń fi ewúrẹ́wà sọ̀rọ̀ nínú ra ewúrẹ́wà tó ti fi palẹ̀ ládá tó yóò lè ń bẹ̀rẹ̀ ìyóò ti tí bá ṣe àtúntà èyí ìyẹn nìkan kọ́ ọ̀pọ̀ ti lẹ́kùn ní ẹ̀sìn hàṣà náà ọlọ́run ni wọ́n kọ́ ọ. أصبر لا دخل ورحيت عنه مئة سيئة ورحيت عنه مئة سيئة ويقطع نشر شرفية وكانت له حزبا من الشيطان بروح طويل جريش الشوق قدر الشيطان فيه يومه ذلك حتى يوم ọjọ́ ilẹ̀ tó ti dalẹ̀ ẹ̀wọ̀n àwọn onílọ́lá tí ń bẹ níbi tí èèyàn لأن الملك ولا إله إلا الله وحده لا شريك له لأن الملك وله الحمد وهو على كل شيء قدير. تبوا علينا تبوا مسلمين saboda alhairi shi ko kai ka farko inda ka tuko sai da Allah da sai da rafi to ba dai ha ko ba to ba ne kala ne ta kare ya to duro ko lo ne ya ko ala wa ti annabi ne da ne bi kai wata take annabi wani yau da shirin da ìsọ́nìbí èṣù nínú ele tí bá ń é ẹni máa bá ìwà ṣe ìtọ́nà lọ́wọ́ rẹ̀ ìwà ọmọ é de bá lọ́wọ́ rẹ̀ ẹni tó ní máa bá ó máa fi kọ́ sí òun ó lè pé ìwà ọmọ fọ́ọ̀tù ìwà olè ìwà akéwéjálè ẹni bá lọ́wọ́ rẹ̀ tó bí ẹ bá ti tó kí olúwa tí bá ti gbé lọ́dọ̀ àwọn àdékè yìí ọlọ́run láì lójúlọ́ àwọn yìí ẹni ẹ kò ní máa fa igbó tí máa ń fa ọmọ ìrọ̀lẹ́ tọ́ ọmọ kí wọ́n àdékè ní olùkọ́ máa hà tí ọmọ tó ti lẹ́nu láti wọ́n á ti pé wọ́n á dàgbà yóò wá ya àmúgbó yóò wá dàgbà yóò wá ya àmupàrádà káàkiri tòun tó wọ́n ti pé ń ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ilé tí wọ́n ti gbé nǹkan báyìí kìí sọ̀rọ̀ kékeré. Ìyá mi tí a máa sọ pé ẹ̀sìn ọlọ́run tó ń láti lẹ́yìn sọ̀mọ́ àìsàn olómi fún àwùjọ ṣe. Kò sẹ́ni tí ò yé oṣù àyè tí pé gbogbo àwọn ìwà burúkú sáré lọ́rùn yìí. Ẹni tí ń hùwà yẹn òun náà ń jòkó lọ́kàn.

òun náà ní irú àwọn àbùkárù káàrún ní kíkà máa kà á. Bàlẹ́bí ni ẹni tó máa ń ka hundred lọ́n jọ gbogbo tẹ̀ ń sọ yí hundred yìí tí ẹ bá ti mọ̀ kò lè fi ten minutes lọ́dún òní parí rẹ̀ ten minutes tí òní parí rẹ̀ ó di ọ̀pọ̀lọpọ̀ ní ọdún pọ̀ ọpẹ́ ẹ̀yẹ́yẹ́ ten minutes tí òní parí rẹ̀ ẹ wá wo ládàá ńlá ti bẹ̀rẹ̀ àmẹ́ni tó ń sọ lára ẹ̀ fún wa o àmẹ́ni tó ń gbé kalẹ̀ òun náà ló ti fi lára ẹ̀ àmẹ́ni tó bá ti wá wí ọ̀hún ṣètọ́nù ní báyọ̀ látàrọ̀ dalẹ̀ ó yẹ kó tẹ́ wọ́n ti wí ńjọ́ kejì ìyẹn wọ́n ti bọ́ lọ́wọ́ èṣù lẹ́nu rẹ̀ tòkí ọmọ wa wí bẹ́ẹ̀ gbogbo ojoojúmọ́ ojoojúmọ́ ìyẹn tún ní lọ́wọ́ ṣètọ́nù ìrún kòrò mi lọ́rùn àti tẹlọ́rùn ó lé àti ṣe dáadáa ó ti ṣòro kò ní fífẹ́ ni tí ṣe bá ń parọ́ wà báwọn yìí. torí gbogbo kẹ́kẹ́ bọ́ kàyé iṣẹ́ ọwọ́ ṣètọ́nù tọ́wọ́ bá ti kàrà lọ́wọ́ ṣètọ́nù tán. النبي وجه ولم يأت أحد بأفضل مما جاء به ẹnìkan wọn lè dé ládájú lọ ó ṣe nǹkan kan tí ọ̀dà ju tó ṣe lọ. ilá àṣàdó àmìlà àkìsẹ̀rẹ̀ nìgbà rẹ̀ afẹ́ńtó lọ́ba tó ṣe ní ó ṣe léyìí ó tó ní orúkọ ní. àwọn tá a fẹ́ lè tó ṣe náà ní ládàkàn ní ẹjọ́ ní tó ẹ̀dá kan bí a ṣe ń kalẹ̀ ọ̀kan yìí káwọn èdè kan bọ́ àwọn táwọn tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ káfí tó ní náà ẹlòmíì ń ṣe wọ̀kọ̀ máa ohun tó wà nílẹ̀ tó báyìí ẹlòmíì ti ṣe rárá tiẹ̀ ẹlòmíì ti ń ṣe ó ti mọ ohun tó wà nílẹ̀ báyìí náà tó kókó ni pé gbogbo aká gbìyànjú káfí tó ní náà káwọn ṣe dáadáa. ولا إله إلا الله وحده لا شريك له لا ملك ولا وله الحمد وهو على كل شيء قدير فقط نعم وحدثني عن مالك عن سمية مولى أبي بكر سمية كنت يرجع الله في رأس تكالي أني أنظر عن أبي صالح السمان عن أبي هريرة تقول أبو هريرة لأن رسول الله صلى الله عليه وسلم قال لم تبايك من قال سبحان الله وبحمده في يوم مئة مرة خطت عنه خطاياه وإن كانت مثل الزلد الفاشل عليك أن تقول سبحان الله وبحمده سبحان الله وبحمده تواجه 100 níjọ́ kan ó tọ́ àìlèwò kọ̀tọ̀ yà gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run yẹn kúlù rẹ̀ kí wọ́n ní kí á ní ní ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe àyà kódà kó ṣe pé ẹ̀sẹ̀ yẹn pọ̀ bí odò bí ìfòfó orí odò sábà tó jẹ́ ìfòfó ní bó ìtumọ̀ ní ìtumọ̀ ní olókè omi tí bá pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀ fún mi. kí ni tó máa àforíjì tí a sọ ní ẹ̀ òun ni pé àwọn ẹ̀sìn tí ẹ̀rọ ń ṣe tí kì í ṣe kàbáyé ẹ̀ tí kì í ṣe pẹ̀lá ńlá tí ìwọ̀n á túbá ẹ̀jẹ̀ yóò túbọ̀ parí fúnra rẹ̀ àbáwọn ìṣẹ́lá ńlá àti pé òtúbà ọ̀ yóò gbà ó kù lẹ̀. فلان في حديث من خلال الرضوع سبحان الله والحمد كي وضع تنقر لتقرأ ẹwọ àwọn méjì alẹ́sọ̀ náà sábà ló gbé kalẹ̀ ọ ló gbé kalẹ̀ fún wa kìí ṣe àbá kan lórí ìpínkọ̀ nípa tiẹ̀ rán àti káwọn alẹ́sọ̀ náà lọ́sẹ̀ náà lòó tó ǹjẹ́ gbọ́ rí nínú àwòrán àdùkan ara tó le sínú wa tí àwọn táwọn èèyàn ń dálẹ̀ láwọn sáré tó ń dálẹ̀ ara tó le sínú ẹ wo ti ń kàlá kẹkà yìí ẹ wo dá ilé ahọ́n wọn àwọn olùkọ́ láwọn ń dúró wọn wà ní akóso ṣe ń kọ́ ní yíyẹ dá ilé wọn wọn lọ́wọ́ ṣẹlẹ̀ kọ́lá láwọn olùkọ́ láwọn lọ́wọ́ kọ́lé ṣe ń kọ́ bẹ̀rẹ̀ kò sínú àwọn àtúbà bàbá rẹ̀. ẹ̀wọ̀ ìtànàbí ní ká ṣe lélẹ́ yìí o nínú kẹ́lẹ́ ní ọ̀rọ̀ àtàwọn èèyàn bẹ̀ wọ́n ní ẹ̀mọ́tí láì láì láwọn ọgọ́rùn àbúlé wọ́n ní ẹ̀tọ́ gbọ́rọ̀ nínú ẹ̀mọ́tí láì láì láwọn one thousand ẹ̀wọ̀ ìtànàbí ní ká ṣe ọ̀rọ̀ yọmọwájú ọ̀yọ́ lẹ́yìn wọ́n mú ìtò wọn kalẹ̀ síbẹ̀ ẹ̀wọ̀ subhanallah alhamdulilayi mo lè fi nínú àwọn àbúrò ọ̀nà tìjà ní الذكر والأذكار وقل سبحان الله والحمد وبر بر بشركات شنية نعم بلي عندي وليق حدثني عن مالك عن ابي عبيد مولى سليمان بن عبد الملك عن عطاء بن ابي يزيد الزيفي عن ابي هريره رضي الله عنه قال قل النبي صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه هنا من لغة حديث ولا كلام قل النبي من سبح دبر كل صلاة ثلاثين وثلاثة وثلاثين عندما سبحان الله ليس تطالب هناك أو شيء تنتري وكبر ثلاثة وثلاثين قلت الله أكبر 33 وحمد 33 قلت الحمد لله 33 أو بعد وختم المئة بلا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير هو طيب الظهر شافوا سبحان الله سايكري سايكري سايكري كذا الحمد لله الله ninety nine ọwọ́ fi la ilaha illallah wahdahu la sharika lahu له الملك وله الحمد وهو على كل شيء قدير وملك كل أرض anabi ní ìlú ẹni yẹn gúfúrọ́ dòdò gbogbo ọlọ́run ní ẹ̀fúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí ẹ̀pa ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ̀láwó kára mísúdà dábàjẹ̀ bá ààrẹ kódà bí bí ìsìnkú orí omi odò orí odò gbàgbà ìsìnkú ìyẹn ni pé tọ́pọ̀ rẹ̀ gẹ̀gẹ̀ níjẹ́ máa ń bó ti pọ̀ tó ọ̀nà ọlọ́run tẹ̀lé mọ̀ fún oríṣi. àmọ́ tó bá ti bá àwọn ẹ̀ṣẹ̀ lánàá ní ẹ̀wọ̀n ìtọ́lẹ̀ kan náà ní ẹ̀wọ̀n kí wọ́n já wọn bẹ́ẹ̀ ni wọ́n. àbáwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ sọ bí ọba أسود سيكون وحدثني عن مالك من مالكي أبو أيوة لقد يا يعني سوق من مالكي أنا عمارة من سيادي لقد عمارة من سيادي عن سعيد من سيدي أنه سمع يقول قلوا الضر تصطيب في الباقيات الصالحات انطلعوا بني والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا من سوره الكهف قل انت وباقيات الصالحات او دالات يوم الشرك لا اله قلنا لي انه قوم العبد بانها قوم العبد ونكي اليوم طبعا كي الله اكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله في أولاد في باقيات الفرحات أولا أمور الجود دخلوا في الله إليه أها مرات كيف تشعر كيف تعمل يوم يا سبحان الله تايترين الحمد لله تايترين الله أكبر تايترين ضم أشي ماشي ولا ضد أشي وممكن تمتك على العمليات كمان والحمد الله والحمد لله الله أكبر يشرع كمان وشاء الله والحمد لله الله أكبر كل يجي ولا كنت أجمعيه àmọ́ kí ló ṣe ṣàrọ̀lá ìyẹn náà ni wọ́n tẹ́lẹ̀ àrọ́pò ìjà tó ìtàkọ́fẹ́rẹ̀ ọjà ló tàkọ́ ìtura mi wa níbi ni àwọn èyí tí wọ́n ti ta سبحان الله الحمد لله الله أكبر في السبعين أو سبحان الله الحمد لله الله أكبر وفي دعاء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير نعم إذا أعلن إلينا فيه الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله ولكن الباقيات صالحات أو الكون لمن شكل لا إله ọ̀rọ̀ àzíkìrì nǹkan tí ó lágbára tó ṣe pé ọ̀nà tí àwọn ní kú ládàá ńlá iná ni ọ̀nà tí àwọn ní kú ládàá ńlá tó ló fà á nígbà tí àwọn wọ́n jẹ́ àwọn sọ̀hábà tí wọ́n á bá ní sọ̀rọ̀ ọ̀rẹ́sọ́lá wọ́n wá fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ànábì tí pé àwọn tó ń jẹ́ olówó bẹ́ẹ̀ àbẹ̀ àhàlì ìdòdó ìdè òjò rẹ̀ àwọn olówó ti fowó lára tán ìrẹ̀lẹ́ pé gbogbo ọ̀nà náà náwó jùlọ ọdún gbàyà yàrá dáa ànábì ní kí ni ìtumọ̀tẹ́ sọ ó ní ọmọ kírun à ń kírun àwọn náà ń kírun à ń gbá rẹ̀ àwọn náà ń gbá rẹ̀ tọ́lá ọmọ ní jihad yá àwọn náà lọ jihad àmọ́ àwọn náà ń ná àwọn èèyàn rówó ná ìtumọ̀tá àwọn ń sọnù ànábì wa ní àtúbá rí bẹ́ẹ̀ ìfẹ́ inú fi rọ́pò ìnáwó ń bẹ̀ ànábì wa ní sọ́mọ́ sí وأفكار إن كل تحليل صدقة كل تصبيح صدقة نذكر سبحان الله كوكا الحمد لله تو عمرو بوي بوي أنا بكون شيء آه أم أم بطابة النبي كي آه أولو أولا نبي كما أذكار في يوسف النبي ذلك فضل الله يؤتي من يشاء ọlọ́pọ̀ yìí wò pé o tó tó lẹ tó tó lẹ́sìn tó ọlọ́run máa fi ẹ̀dá àwọn ọba tó tó lẹ tó kéré yìí máa. na àgbà ṣíṣe ìyẹn gbọ́dọ̀ gbìyànjú kó jẹ́ íńtánẹ́ẹ̀tì ní ká ṣe ó sì jẹ́ gẹ́gẹ́ bá tẹ̀lé pẹ̀lú wọn sílẹ̀ عن زياد بن أبي زياد أنه قال قال أبو درداء قل أبو درداء طبيبي ألا أخبركم بخير أعمالكم أجد إن شاء الله لكي يشتغلوا يجلنا وشيري تباشري فالحق جيدا وأربعها في درجاتكم تشكي شتما يمكن يلقى الله وأزكاها عند مليككم شطر ثم صدقة وخير لكم من إعطاء الذهب والورق كل الكماني إنه لا إن ذهب قلت والورق إنه هو بفع فدعت له وخير لكم min an tẹ́lẹ̀kù àdúwà fún kọ́dà àwọn tó lóore jùlọ lọ lè ń pàdé àwọn ọ̀tá yín lọ àtẹ́tẹ́rẹ́ mú àná kọ́hún kẹ gbé wọn lórí ẹni pé tẹ́wàá bá wọn jàtẹ́ pa wọn ọ̀yẹ́tẹ́rẹ́ mú àná kọ́hún àbíkáwọn náà ni wọ́n pa yóò gbèrú lọ́rùn wọ́n ní ẹgbẹ́ ìsọ̀gbẹ́ tó dáa jùlọ fún yín àbíkìrù fẹ́ràn mi ìrùbá ti lè وازدهار وعتق عن أولئك ذلك ذكري إذا الوقت مولي هاي حديثي إذا قال لم يتكي قريب قومي في الذكر خير من إنفاق من ذهب ومن جهاد وعتق عن أولئك ذلك ذكري يقول لك أنه لا إما دار قلوب يقول لك alọ sójú ogun lọ ọsàn àbá ní pé àkíní kaná ànábì ní zikiru wọn ní tààrà ìwé nìkẹ́ máa dárúkọ ọlọ́run ọba ọba tó dára ẹja lẹ́yìn tó bá ń ṣe zikiri ẹni yẹn ń ṣe nǹkan tó lóore ju kí ẹ náwó lọ ń ṣe nǹkan tó lóore ju kí ẹ sí ojú ogun lọ. فقال زياد بن أبي زياد وهو أبو الرحمن معاذ بن جبل ولما عمل ابن آدم من عمل أنجاله من عذاب الله ولكم شيء شك مسني أنا شيء كنت يشاولوا لي قل والله يا نبي يا الله من ذكر الله تذكر الله الله كما قال الله أن تقول الله يا نبي يا الله أقول الله الله وحدثني مالك عن نوعين بن عبد بن عبد الله المجمر عن علي بن يحيى الزرقي الحديث عن رفاعة بن رافع أنه قال أخبرك إيه كنا يوما نصلي وراء رسول الله صلى الله عليه وسلم كنت وانكر لي النبي صلى الله عليه وسلم فلما رفع رسول الله صلى الله عليه وسلم رأسه من الركعة ثم قام بالبرتك للركوع وقال سمع الله لمن حمده أنا الوالي سمع الله لمن حمده فقل برتك قال رجل وراءه قبل الوالي ربنا ولك الحمد سيبدو بما ويتأتي ربنا ولك الحمد هو اللي بقول حمدا كثيرا طيبا مباركا فيه أن يعني يلو به وقد تذكر لي من الله فلما انصرف رسول الله صلى الله عليه وسلم مكان لي قليل على الوعد في من المتكلم آنفا قال الصور عليكم إذا تذكر له قال الرجل فقال الرجل أقول يواني أنا يا رسول الله إني وجيش يرى من مصر لك فقال رسول الله صلى الله عليه وسلم نبواني لقد رأيت بضع عشر وثلاثين ملكا يبتدعونها مري أو ملائكة تلي ni ọgbọ̀n ó ń sáré ju gbólóhùn yìí ayé oúnjẹ tuntun náà يكتبهن أولا يقول تعالى قوقو yẹnipẹ lébìlẹ mi ni ọkọ lébìlẹ mi ni ọkọ yẹnipẹ ládàá rẹ ojúmọ́ rẹ ni pé gbólóhùn rẹ ó dùn mọ́ àwọn mẹlẹka ó dùn mọ́ àwọn ọ̀sẹ̀ máa ń sọ̀rọ̀ kan àwọn tó bá fẹ́ dá tí wọ́n ní èèyàn lè ṣe nǹkan tí àgbẹ̀tì ò ṣe kódà èèyàn lè sọ tánàbí ọ̀fọ́ kò sì kí wọn mẹ́sìn ìjọ tí mo gbọ́rọ̀ ní lẹ́nu ọ̀sán ló lọ sí àbà àbà ẹ bá ti fẹ́ gbé nǹkan tó sọ ọ́ mẹ́sìn ìjọkọ̀ ṣẹlẹ̀ sẹ́ni ẹni kódà bẹ́ẹ̀ ni ẹ bá lọ kéwù ẹ jìrì pé yóò ti lọ kẹ̀kẹ́ lọ́sẹ̀ọ́. ìdáàbò kí ló fẹ́ yọ ìdájọ́ pé ìyẹn lè ṣe tó bá wúlò nínú ẹ látara àti àdéhùn kílẹ̀ ṣe pé bàtẹ́ ni ìyẹn sọ̀rọ̀ kan ẹ̀yà wọn á ní bọ́lẹ̀ fẹ́ yọ ń bẹ̀ ó ní bàtà níbi ní ربنا ولك الحمد سمع الله لمن حمده طيب وانا ربنا ولك الحمد يطلق لك الحمدا كثيرا طيبا مباركا فيه ibi ànábì kọ́rọ̀ kọ́ ẹnìyẹn ló ń rò láti inú ara rẹ̀ lórí náà ẹnìyẹn ló ń rò láti inú ara rẹ̀ lórí lóòótọ́ àmọ́ nígbà tó wí sẹ́rọ̀ kí lànàbì rí ọ̀dọ́ pálí ọ̀rọ̀ ànábì yí títa lọ́sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wá lóhùn ni sọ̀rọ̀ yẹn ọ̀bá dá bí ọ̀bá wọlé ànábì ọ̀sọ̀ tó káì lọ́wọ́lẹ̀ tòun náà ń pè ní tẹ̀kìrì ànábì bó ti sọ̀rọ̀ ànábì ni yẹ tẹ̀sílẹ̀ rẹ̀ nìyẹn ó ti di ara ẹ̀ ànẹ́bí ti àfáàmù rẹ̀ ànẹ́bí ti sáǹpù rẹ̀ fún pé ah, ó dàbà ní ọ̀la fi mọ níbi nínú òun ti sìn tó òun náà pé tẹ̀sílẹ̀ oyin òtúmọ̀ ní ìsinmi tó dákúdá pé ìjọba fẹ́ dálẹ̀ tani ọ̀nà lè gbé bá tani ọba àpúrúfù rẹ̀ ẹ̀rẹ̀kẹ́kẹ́ wo tòun ní ìsinmi ọba ni ẹ máa ṣe láìláìláìlá láìláìláìlá láìláìláìlá láà wọn á ní gbọ́dọ̀ wọn ṣe ìjọba ti kálá káàdì tán wọn á fi ọkọ ya talọkọta ní talọkọta náà wọn kú rẹ. lókè ní àyà àyà tẹ̀lá àyà àyà àyà tẹ̀lá àyà ìbòlù sáà ìbòlù ọjọ́ àti ìbòlù tuntun sí. kí ọ̀fẹ́ máa fi léyìn ṣe ẹ̀rú àwọn kan yìí. so nítorí wọn máa ń lójú àtẹ́sọ̀ mọ́ ìtọ́lẹ̀ nípa lórí bá dákẹ́ kọ́lá bí ọba sọ̀rọ̀ ó kẹta kẹ́kẹ́ wò lásán kí ni ẹ̀sìn kìí ó ti di ẹ̀ tó àwọn nǹkan yìí ẹ̀ka tó gbọdọ̀ àti wa náà náà. ok ọ̀rọ̀ àtàlù ti parí àti ìwà sọ̀rọ̀ lẹ́lẹ́ àwọn àtàlù mi tó ń bẹ tó ṣe pé àlèmọ́ máàlì àlèmọ́ máàlì tó wà tó wá sínú síra àwọn yìí. iṣẹ́ bá nínú Bukhari iṣẹ́ nínú Muslim orí àwọn ọkùnrin mọ̀ hadith mi tó na dára sí à tó èèyàn lè máa ṣe àbí èèyàn gbọdọ̀ máa ṣe ó lọ sí pé nǹkan yẹn wá sọ́dọ̀ àlẹ́bí rẹ̀ gbogbo àwọn àtàrà yìí èèyàn gbọdọ̀ dún nínú ọlọ́pàá àwọn afọ àdáṣe náà tó bá dún ní máa àkàrù ọwọ́ ṣètọ́ ní òní tẹ̀ òní ìdì kọ́lọ̀ wọ́n ṣètọ́ nìkan ṣètọ́ ní kò ràn kò kò ràn àtàtì kò lè ràn nínú ní owó tuntun ní lóògùn lóògùn ee a lóògùn àmọ́ a ní àtìkiri táwọn ń ṣe ìdókòwò ti dá wa lójú pẹ̀lú òkú ọlọ́run wa ògbódò máa ń ṣe tábẹ́lì ní àdẹ́sọ̀ náà sọ́nà pé. ẹni tó bá ń sọ pé àrùn òdòdó kẹlẹmẹtẹ wọn ìta láti ní ìṣòro máa padà tó bá wí péré mẹ́ta àlẹ́bí ni aburú ènìyàn aburú àdìjẹ̀nu kò ní séèyàn kódà aburú ẹ̀dá ẹ̀dá míì tí è séèyàn gan bóyá àwọn nǹkan olóró ni ejò ni akéèké ni ilé kan àlẹ́bí ni kò ní lónìí tọ̀ ṣùgbọ́n ìṣèlú náà nìyẹn kátó wáyé àtàlẹ́ tẹ́lẹ̀ yìí náà ni tí agbọ́dọ̀ ọ̀nà tó gbọ́dọ̀ yé mùsùlùmí kọ̀ọ̀kan mùsùlùmí tí lè bá yé onímọ̀ wá ti sílẹ̀ káàkiri ọkàn rẹ̀ ọ̀bà rẹ̀ ọkàn rẹ̀ ó tutù ẹ̀rí ẹ̀kẹ́lẹ̀ wọn àti wọlé iṣẹ́ oṣù sẹ́yìn ọmọ kékeré àwọn ọmọ tí ń wúlé yẹn káàkiri yìí tó ti wọ́n lé tí wọ́n ní ọmọ di wọn ò ní sílẹ̀ àwùjọ ìgbò ti gba ẹ̀mí àwọn èèyàn náà ni gbogbo wa ẹ dàpọ̀ àwọn ẹ̀jẹ̀ ká ní lẹ́yìn àwọn tá a ti ní mọ̀lẹ́bí àwọn tá a ti ní tó kálukú wa náà ká gbìyànjú pé a fẹ́ bíúdi ẹ̀sìn sínú mọ̀lẹ́bí wa a fẹ́ gé kí ẹ̀sìn kó gbé kó rẹlẹ̀ nínú mọ̀lẹ́bí wa tí mọ̀lẹ́bí kọ̀ọ̀kan bá ti bíúdi ẹ̀sìn sínú mọ̀lẹ́bí rẹ̀ àwùjọ da àwùjọ tó. tẹ́lápù bàtí n bá ní àwọn ọmọ rẹ ní ìtòkè ògbọ́ ọmọ ọmọ rẹ ni wọn ọmọ tiẹ̀ náà ọmọ ni á bí o ti á Kùránì ara rẹ balẹ̀ ní sẹ́sìn ọlọ́run ti tún náà tó kọ́ ayé tó bó ṣe rí káàkiri lọ ẹ̀rì tí ọmọ bú ọmọ bú ààrẹ ọ̀rọ̀ bá rí rẹ pọ̀ ara kò rí ara àwọn gbà tó bá ti rírú ara rẹ̀ wàhálà ni ọlọ́mọ àdánwò ti bá àwọn ọmọ ìlọrin báyìí táwọn ọmọ yìí láwọn ọmọ ìlọrin àwọn kéékèèkéékèèké ló kọ́ọ̀tù wọn ìdí lọ léèwé ìdí ọ̀nà léèwé ìbẹ̀rù ẹgbẹ́ burúkú tó wọn para wọn tó kí ló fà àìrí àmójútó ẹ̀sìn ọlọ́run ọba ni àìsàn ìṣe àwọn ọmọ yẹn ni bá tẹ̀sí ọlọ́run ẹ̀ níbà wọn ní ìlú nǹkan bá wọn. ṣe dákun ẹjẹ́ ká ń so kálọ̀rọ̀ rẹ àwọn ọmọ wa láti kékeré láti kékeré kẹrin bí àwùjọ ní orí lónìí yìí tá a bá lẹ́ni pé a kí next twenty years kò rí bẹ́ẹ̀ ṣe pé ẹni ẹ ẹ flash twenty years back wà láì kò rí báyìí ogún ọdún sẹ́yìn kò rí tòkìní kan la bàjẹ́ la láàkì rẹ̀ náà lòdì fi orí báyìí sábàbí tó wá tó mú pàpàlápò ní lákàtúntò yìí bàtà bàtà orí ti lé tó ti ẹ̀sìn tó máa lé ọbẹ̀ láyé lórí pé kọ́ fi yà wọ́n. àwọn sábà ń wo báyìí pé pé ilé lè fi ń bá lọ lóde nǹkan lókun náà ń bá lọ báyìí àwùjọ ìlú ọmọ bàjẹ́ sí ni o ọmọ burú sí ni o wọ́n máa pín náà ń bẹ̀ dùwàtán táwọn sọ yìí kó jẹ́ ìtànẹ́bì ní kàṣe ẹni pé ìtẹ́nu náà kó má jẹ sáré kankan o wọn kì í lù sá kára nẹ́bí o wọn kì í lù bàbí sá kára nẹ́bí o wọn kì í tẹ́ ọmọkùnrin sá kára nẹ́bí wọn kì í fọwọ́ lùyà sí àkáàrí sánẹ́bì ní àṣẹ o wọn kì í pàtàkì bá tọ̀ǹtì àti kékeré wọn kì í fà sí àkáàrí sánẹ́bì sọ̀rọ̀ àlẹ́kẹ́lẹ́ o. ọwọ́ ni ẹ̀mọ́ fi ń kà sí àṣà o ọwọ́ ni ẹ̀mọ́ ọwọ́ tó yẹn náà fi kà á tó bá fi ọ ka eré ọwọ́ eré ọwọ́ ó ọlọ́run ní àwọn ọmọ kàyẹ yóò sọ̀rọ̀ wájú ọmọ ìgbà kìíyá náà tó gbúrú eléyìí náà lọ́gbọ̀dọ̀ àyíkáàkárà lẹ́nu ká lọ́ra jó àyíkáàkárà lẹ́nu kẹ́ni gbéyàn àtúntà ti ṣètọ́nù nìyẹn ṣètọ́nù ti wọ ọ ó ti wọ ó ti ráyè lọ́dọ̀ yẹn tó kọ́lọ́ mọ́ sáà ẹ̀ṣẹ̀ àlékún àgbóyè ẹ̀ṣẹ̀ lẹ́fọ̀ wa. ما جاء في الدعاء حدثني يعني حدثني يحيى عن مالك عن ابي الجنان عن العارف عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لكل علم دعوه يدعو بها واريد ان احسن دعوتي شفاعه لامتي في الاخره حدثني عن مالك عن يحيى بن سعيد أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم كان يدعو فيقول اللهم فارق الإصلاح وجاعل الليل سكنا والشمس والقمر حسبانا أقضي عنك اقضي عني الكلمة اقضي عني الكلمة وعميني من الفقر سمعي بسمعي وبصري وقوتي في سبيلك وحدثني عن مالك عن عم بن عن العارف عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا يقل احدكم اذا دعا اللهم اغفر لي ان شئت اللهم ارحمني ان شئت يعلم المساله فانه لا مكر لا لا مكر لا نعم الإمام مالك رحمه الله nínú ẹ̀kọ́ tí wọ́n àtúnfẹ́ kà òun náà ni ọ̀rọ̀ àdúrà ṣe ẹni ọ̀rọ̀ bíkìrì máa tọ́lẹ̀ fún mi. tó ọ̀rọ̀ àdúrà náà wà nílé yìí. àwọn fáwọn ń pín àdúrà sí ọ̀nà méjì wọ́n lọ pín pé ìwà àwọn olùmọ̀ọ́sálà àti dùn ààrùn ìgbà rẹ̀. tó ẹni tó gbé sáà kálá kẹta yẹn ló jẹ́ àdékèrè dùn ààrùn ìgbà rẹ̀. àdúrà ni àwọn ìgbà rẹ̀ lè ń jẹ́ ìyá bí ìsìn ọlọ́wọ́ bá mi. èèyàn ò béèrè fún kankan direct látọ̀dọ̀ ọlọ́run. bó tẹ̀ jẹ́ pé àlẹ́kìtì kọ̀ọ̀kan tí ó ṣẹlẹ̀ sí yàn ìrọ̀lọ́wọ́ kò lè fi hàn. tó omi pé mo lè jẹ kí ni yẹn ìyẹn ti béèrè àforíjì ọlọ́run ní abẹ́ rẹ̀ ó dàbí ìyọ̀bá béèrè pé ọlọ́run oríṣi mi. àmọ́ èyí tí afẹ́ka lè pè ẹnìkí bá ń ṣe máa ń béèrè ìtọ́lọ́run ọlọ́run gbẹ̀gbọ́n. àdúrà ọjọ́ ìtọ́lọ́run ọba ní ìkàkókó gan-an. ọlọ́run bá ní wàhálà rọ́pùkún òdòrò ìrú ní àtẹ̀jú lẹ́kùn ọlọ́run bá ní ẹ pè ẹ béèrè nǹkan lọ́dọ̀ àtẹ̀jìbìlà kí sì máa da ẹni òun. ọlọ́run ní ìnà lẹ́rìí ní ìyẹ̀sàkìrú náà ìbálẹ̀ sí ẹ̀rẹ̀kùrú náà jẹ́ ẹnìnàmọ́dé àkèrè gbogbo tó bá ní òun ti tó tán tó wá ní ìdí béèrè nǹkan lọ́dọ̀ bá ní ọlọ́run á pè ìbáàdà ó yẹn bí àdúrà ó pè ní ìbáàdà. Kutu gan tó ṣe girman kayan ana ibadar máa ń do àárí tó ló wọ̀ ní pè ní òun ní bèrè sọ́rọ̀ rẹ̀ ọlọ́run ẹni yẹn wọ́n fẹ́ jìyà wọ́n fẹ́ wọná wọ́n fẹ́ jìyà wọn lẹ́nu kò tó jẹ́ ẹnìyàmá gbà fèrè torí ni ó ti máa gbà pé àti ìṣe ọlọ́run wa gidigidi ló yàtọ̀ sí ìṣe àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn ọmọ ẹ̀dẹ́ yẹn kì í nífẹ̀ẹ́ kí wọ́n bèrè gbogbo nǹkan lọ́wọ́ kọ́dà àwọn tó bí ọmọ tó ó ti mọ̀ pé ojúṣe òun ni kó o fọmọ yé nìkan tọmọ yẹn bá tó wá ń béèrè nígbà tó ti mọ̀ ní àbílẹ̀ òde báyìí wàhálà rẹ pọ̀ tì yóò padà fún ọ àwọn yóò fún arọ ta ní arákùnrin ta torí kì í sọlọ́run kì í sọlọ́run ti inú rẹ̀ máa ń dùn àmọ́ fẹ́ràn ẹ̀ orí bá ti ń béèrè sọlọ́run rẹ̀ ní gbogbo ìgbà. kápadà wọn kápilé mọ kókó àbí pàtàkì tó wà fún àdúrà ṣe kọ́dà àwọn ànábì ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá kọ́ kọ́ fáwọn náà kíkọ́ máa bẹ̀rù wọn. sùn náà ní kápadà sínú síra lọ́n máa kí wọ́n ní ẹni tó jẹ́ ọmọ tí wọ́n yá àlẹ́sí an Malik an Abi Zinadi adìlẹ̀ عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الزبيتي لكل نبي دعوة يدعو بها كل قبعة نبي الله بقى يوان لذلك دبر الله صلى الله عليه وسلم so ọlọ́ wa fún àlejò náà pé ọyá àwọn náà béèrè kankan lọ́wọ́ mi tí màá فأريد أن أختبي دعوتي èmi wá fi àdúrà tèmi pamọ́ àlẹ́sọ̀lọ́sọ́lá lórí ẹ̀ o. ṣàfà ẹ̀sẹ̀ńlẹ̀ ọmọdé ti àṣírà yóò wá jẹ́ ìṣìpẹ̀ fún àwọn àlèwò mẹ́tọ́tọ́ bá di ní ọjọ́ gbèǹde àlùkìyàmà. tó mo fi àdúrà yẹn pamọ́ èmi ò béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní béèrè àwọn ní àyè ní béèrè. كل يوم عند القيامة يقول لي شيء فيه واو اليوم ما في كل ما شاف شو على سبيلتي النبي صلى الله عليه وسلم فيه شيء فيه نعم وحدثني عن مالك ما مالك يا يا نسل قال من مالك يعني يحيى بن سعيد أنه بلغه أن رسول الله عرض كتاب النبي صلى الله عليه وسلم أنني كان يدعو لنبي عليه الصلاة والسلام فيقول عيوى الضيف اللهم خالق الإصباح ولو ìwọ́ni ọba tí ó máa ń la àṣùbà ìlẹ́kẹ́ súnmọ́ ló máa ń jẹ́ káṣùbà kọ́ yọ gbòòrò wàjá ìlẹ́yìnlẹ̀ sákẹ́nà ìwọ́n ló ṣe òun ní ètò farabalẹ̀ tó kálukó lọ́lẹ̀ ìsinmi ńlẹ̀. والشمس والقمر حسبانا ونشي ونتصفاني الدرو وتدي من قال فراشيري اقضي عني ديني انا بعد صلي فيني وغنني من الفقر ربي لرا ما ينتوش وامنعني وامتعني بالسمع جكتي يوم فمني قالوا لي بيتي يعني بيتي jẹ́ kí ìgbádùn ọwọ́ bẹ̀ ẹ̀rí èyí tí ìgbádùn ọlọ́run bá wọ bẹ̀ yọ̀dọ̀ lọ gbọ́ ẹ̀kọ́ hàn èyí tí adùn ìgbádùn ọlọ́run bá wà bẹ̀ yọ̀ mọ̀ ẹ̀ lẹ́la láti lọ́wọ́ òkú bọ̀ tó bá ń gbọ́ orin tó ń pè arúgbó ti máa ní òní láìpẹ́ torí orin kìí ṣe tí ó bá ẹ̀sìn ọlọ́run bá mi wà bẹ́ẹ̀ sọ rí ojú mi jẹ́ kó mọ gbádùn wọ́n máa tó wò wò ọmọ ní ẹbí láti bá ti rí nǹkan kí nǹkan wàkú wá sí àti agbára mi náà jẹ́ lágbára fi tẹ̀lé nì láti fi ṣe tiẹ̀ lójú ọ̀nà tiẹ̀ kí kì máa lágbára ẹlòmíì ti dáadáa bá ti ṣẹlẹ̀ báyìí yọ ọ̀rẹ́ wọn sì ni. gbogbo wa ni ìmọ̀ ní nǹkan gara ọ̀nà bá bá ti gbọ́ pé bí a ti dáadáa tó jẹ́ tọ́lọ́run ìrẹ̀wẹ̀sì dé nù. tó irú ẹni yẹn kọjá ìyẹn máa ń bẹ lọ́run kọ́lọ́ ní kí ẹni òkè lè máa rí bí ti ṣe ìlú títọ́ lọ́run. tó irú ẹ̀ ní àwọn àdúrà tí a lẹ́nu ní kàmá ṣe ilé ẹ̀wù báyìí. bàá ní gbọ́kọ́ yíyan ọlọ́run sí Allahumma fáríkẹ́lì ẹ̀fà. wọ́n lọ tó ṣe pé ìwọ lọ máa ń wá ṣùgbọ́n àyọ. wọ́n òun àtòkùpá wọn ló fi ṣe àsìkò tí wọn wọn ní ẹ̀kọ́ bí àìmì ìfẹyìn ọgbọn bá mi sọ tètè ní ẹni pé ẹni tó bá jẹ tètè tó ara ọ̀nà tí ẹ̀rọ ń gba abẹ́rẹ́ òkú tó ń bá ẹ̀sẹ̀ tètè lélẹ́yìn aláfa kí ọjọ́ ìgbèrú tó lọ́jọ́ aláfa ọjọ́ ìgbèrú tó lọ́jọ́ ìdálà kí ọjọ́ àrùn ẹ̀dá ìbàjẹ́ ẹ̀jẹ̀ gbèsè tó tó wá tó ń lọ bọ́dọ̀ àwọn àdúgbò wọn ti jálà ní bọ̀ àwọn àwọn gbogbo ìdìbò rẹ̀ jẹ́ ìgbà ni a ọmọ ti wá mílíọ̀n ẹ̀ ẹ̀ wọ́n tó lè jẹ́ lòdì wá mílíọ̀n lọ́sọ̀rọ̀ wá ten thousand wa àbòsí àbòsí tó fi lè sá ten thousand ẹ̀ tọ́lọ̀ débi tọ́ lára wá mílíọ̀n ó tó kó ogun ó tó jẹ́ pọ̀nọ̀pọ̀ mi ètò ìgbóyà tó èèyàn ń bẹ lọ́wọ́ ní kọ́lọ̀ bá mi sàn án máa tán máa bẹ́lọ̀ fúnra rẹ̀ tó ọlọ́run ni nínú nǹkan rọ̀mí lọ́rọ̀ ọmọdé ń tòsí ni ó ní iṣẹ́ kan tí yẹn ń pè ní ọmọ abẹ́lọ̀ lọ́wọ́ aṣọ orí sí i. tó kí ọbẹ̀ lọ fún ẹni ohun tó ti ń bẹ́ẹ̀ lọ́nà àlẹ́sọ̀ náà ọ̀nà àwọn kejì kọ́mọlọ́lẹ̀ wúlò yé èèyàn káàkiri kejì kọ́mọlọ́lẹ̀ kọ́mọlọ́lẹ̀ kọ́mọlọ́lẹ̀ wúlò sáré kí ọmọ jiyàn gbé ìṣúrù yẹn sọ bákan náà yẹn máa ń bẹ lọ́wọ́ tó fún yẹn ní gbádùn etí àti gbádùn ojú. وحدثنا عن مالك عن ابي الزنادي عن الاعرج عن ابي رفع ان رسول الله صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم حديث عن الثالث على القبيله سلمان بلون قبيله سمان بلون النبي سلمان بلون لا يقل أحدكم إذا دعا اللهم اغفر لي إن شئت اللهم ارحمني إن شئت ليعظم المسألة فإنه لا مكره له أنا يوم الصباح ما تبان شهد أقول اللهم اغفر لي إن شئت تريد بطبع الله كما تقول إن شاء الله في أدوانا كنا نرغب إن شاء الله ẹ̀rọ ilẹ̀ rẹ̀ ẹ̀rí kó tún máa ń rẹ̀ lẹ́nu mo ń bọ̀ pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run gbàdúrà yín ṣàlọ́ ìṣàlọ́ ọlọ́run gbàdúrà yín bàbá ẹ̀sẹ̀ wí fún mi kọ́ mọ̀ kan pé ọlọ́run gbàdúrà rẹ̀ kọ́ ní ìṣàlọ́ ọlọ́run ṣe yàrá fún yín ìṣàlọ́ òkùnrin ẹlẹ́mìíràn náà wílẹ̀ tó á ní nìyẹn máa ń ṣe sọ́wọ́n jàmàtíyà wọn làwọn ò lè sáà ní àbáwọn ọmọdé kéde àwọn ọmọdé ń ṣàlọ́ àìrí síra àìrí àìrí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ wọn àti ọ̀nà àbí ká tó pé ní agídí agídí ọkàn. tó àbí tuntun yàrá mọ̀ sọ́nà ìṣẹ̀lẹ̀ rí fún yàn ló kú fún yàn ní oṣù ṣe kíni yóò já ọkọ mi ẹgbẹ́ wọn bá ládàá lè ṣó wọ́n dẹ́ bá ti ṣe pé kò tó dé màtá àlẹ́ mi ni لازم أرد يا ربي رضي الله عنه ارحمني ولو كان شيء سوى هو أنا اللي يعظم المسألة اقفل وعد وعد لا يدير لو لو بس يمشي إنشاء إنشاء اقفل لورك ولو اللهم ارحمني اللهم اغفر لي أنا اللي تربك لي فإنه لا مكرئ على كسان كل الدماء وما نفعل كان يضرب ما تبغى ما تبغى ما تبغى ما نعم. تبغى ẹ béèrè straight lọ́dọ̀ rẹ̀ ṣe nǹkan báyìí fún mi nǹkan wà lẹ́yìn tó ara rẹ̀ kọ́ tí a lẹ́yìn tó wà rẹ̀ fẹ́lẹ̀ mú kó wà lẹ́yìn ọ̀rọ̀ àdúrà lẹ́yìn. إن شاء الله أفضل من يجب أن أشهد الله وشكرا أشهد أن لا إله إلا أنت أستغفرك tambayi assalamu alaikum misali ǹjẹ́ da kíyàṣẹ́ lọ́píyà fún ìṣèlú tàbí fún ìṣẹ́yìn ǹjẹ́ da kíyàṣẹ́ lọ́píyà fún ìṣèlú na nítorí wípé àwọn ìpín ìwò béèrè ìṣòro àbí àdúrà ìwòsàn lẹ́yìn ìgbà tí a ń fi ṣe ẹnìyẹn kí wọ́n á ṣe bẹ́ẹ̀ tí kì í ṣe mùsùlùmí bóyá kristian àti kékeré kò sí tí ó burú mẹ́ ẹ lè ṣe fún ọ kí ni ẹ̀rí ni pé àdínkù wà nínú wà sí òkùnkọ́ ni títí àbáhábà ń jáde lọ́jọ́ kàwọn dẹ̀ rí nǹkan tí èdè ìjọ sọ àbí àtìkè òkò yìí ṣe mùsùlùmí kékeré ni wọ́n dẹ̀ ṣe ní kí àpò ìbí ìlànà àwọn àti ilé kòtò sí owó mẹ tó wà wà ẹ̀rọ náà. Ndé ni àpẹẹrẹ àwọn ìmọ̀ ní ìjọ ẹ̀kú ẹ̀rọ nígbà tí wọ́n ti gbé wá àwọn àtẹ̀lẹ́ rẹ̀ nígbà tí wọ́n ti gbé wọ́n láti tó náà. Nam ẹni tí ànábì sọ̀rọ̀ yìí pé ẹni tó bá kọ̀ pé owó gbé òun lọ, owó òun ló ń lé òun òun ló ń lé kí lóòrùn ànábi ó sì máa fi lálẹ́ tó kó máa fi. tó kò dá ọmọ jẹ́ pé èèyàn wá jí òkè ìṣàìsàn ò tí wọ́n ti lè kí ifá wọ́n á ń pè wọ́n àtúbọ̀ rẹ̀ tó wá tají lọ́wọ́ bá ti pàpàpàpàpàpà. kó wá ti kó wá wáyé bẹ́ẹ̀ ìgbà tó wá ti pè wọ́n àtúbọ̀ yẹn èèyàn lè tí ti lè pẹ̀lú tí kiri ẹyọ kan tí wọ́n ti lè kí wọ́n ti lákàtúntò tó lóṣù tó kẹ́ wá kí ọ̀kà ajá àìfọ́jì kí wọ́n ti nígbà wọn. tó ẹni tó wá ti tó wọ́n tó wá ń fi àtúbà lọ́wọ́ náà ló fi tají. ìgbẹ́ ni yóò ṣe ewé ìgbàlọ́ wá sọ́kọ̀ ní jọ́ ìrìn àtúbà. lẹ́yìn ìgbà tó bá ká àtúbà tán tó parí pẹ̀lú ìlọrin tó wá dìde tó wá kí ọ̀kà àti àìfọ́jì. tó wá ti kí tán òun lẹ̀ ní ó lè wá sọ méjì lè di àsìkò ọ̀ṣà ẹ̀ẹ́dì ńgbà tí òun bá ti kú wọn mọ́lẹ̀ gan ló ti mú dáadáa ìyàwó mẹ́wàá mẹ́sàn-án bọ̀ ó lè wá kí mo ti rẹ̀ ń bá ọmọ tí kí ní yẹn ló wá kí ní bóyá mẹ́rin kò ní kí ní ẹ̀yọ̀ kan náà kò ní kí ní méjì ó ń bọ̀ wáyé. Ní ọ̀sẹ̀ rẹ̀ yìí tó ní àwọn ọmọ ìyá mi ti àwọn fámìlì rẹ̀ ìgbà kan fẹ́ lọ sí inú jẹ́ àwọn ìyá kan wá sí máa fẹ́ gbàgbọ́ fún mi nípa tàbí wà ní fámìlì máa ń kí wọn ìjà yóò máa ń jẹ nǹkan báwọn jẹ nǹkan náà lọ. ẹni tó ṣaláìsí tí àwọn ọ̀rẹ́ ilé abẹ́lẹ̀ lè ṣe ṣé ẹ̀yọ́ wá wípé ọmọ ìyàtẹ̀ ìnínú fún náà ẹ̀wọ́n náà jà gbà ìwà ìlẹ́kọ̀ọ́ náà lè rú yẹn ìwà ìlẹ́kọ̀ọ́ ni. tó bá fọlọ́pàá àwọn oyún tó ń sọ náà ẹgbẹ́ òkú gbé sẹ́yìn lẹ́ bí ẹ̀yìn kọ́ bí tó ẹ̀yìn kọ́ bí kí lẹ́yìn jà wọ́n tó lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ìlẹ́kọ̀ọ́ tó tẹ̀ dàpọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹyọ fún ìgbà tó kú kẹrẹ lè kí wọn pẹ̀lẹ́ rẹ kọ́ ọ̀rọ̀ ìyẹn ọ̀gbẹ́ kaba wọn. pẹ̀lú farabalẹ̀ ń gbà mí gan àwọn ìlú mi gbọ́dọ̀ pé ah, ara yín náà yá ẹ̀yin ẹ̀wá kẹrọ kí dá. àwọn pátá yìí náà bá ti dúró àwọn yóò dúró Ìlọrin ti ẹ̀jẹ̀ lọ. ó dúró lò pé ntẹ́ bá fẹ́ ṣe gan káwọn wá wò. ṣé o kílẹ̀ mọ̀ gan tó tutù wa lọ ẹ mọ̀ jọra yẹn lójú o tó àwọn ènìyàn ni wọ́n fà á onídìí tí wọ́n á lẹ́nu ọ̀rẹ́ já òkú gbà lọ́sẹ̀ fẹ́ gẹ́ ni báwọn náà lè sin ni ẹbí kan lè sin kọ́lá kájọ pé ẹ̀rí òkìtì la ara tó wọn sọ ní pípẹ́rẹ́ ó dá kí ìyó ní farapa kí súnà lẹ́yìn òye yẹn débi kan dáadáa tí o bá tẹ̀ mọ́ gbé tán kí súnà yẹn ó yẹ dáadáa jẹ́ lẹ́yìn náà kí wọ́n ní farabalẹ̀ pẹ̀lú rẹ̀ bàtà ń gbèrò fún àfihàn báwo pé wọn wọn àwọn ìwà wọn kí wọn sẹni dáadáa wọn sí dáadáa lẹ́yìn ìgbà tó bá ti kọ́ ẹ̀yìn lè lọ síbi sàárè kẹ̀rẹ̀ kí wọn sáré rẹ̀ la lágbẹ́fẹ́ kọ́ bá yóò bá lórí ìròyìn ìtàgbọ̀n ìdókòó yìí wa nígbà yóò wọn farabalẹ̀ wọn farabalẹ̀ àwọn tí wọ́n ń ṣe yẹn àwọn jàbátí àti wọ́n ń ṣe so kí ẹ tí bá ti wọn àwọn náà ti bá àbùkù táwọn kàn mẹ́ mọ́mà mọ́mà wọ́n bá àbùkù táwọn kàn ní káàdì àlùkò níjọ́ ti káàdì àlùkò tòótọ́ ti gbọ́ padà fọ́ ìkù tó tó kálukú tulé àkọ́kọ́ àtọ́mọdé wọ́n náà tulé náà lọ́dà kù pàtó ipá wọn ti wọ pé ah déwà déwà eré yín dàrú déwà lẹ́yìn gba ọmọ wa orí ní ìjọba tó onídìí ọmọ ìgboro kaba èyí tó ọlọ́run wá lẹ́nu ni ìgbẹ̀sẹ̀ ọlọ́run lẹ́nu mi kóra kẹ́ẹ́dé nìkan ló yẹ kó rẹ̀ ẹkú bẹ̀ fún ọ ẹkú bẹ̀ tí a bẹ́ẹ̀ ní ẹkú bí ẹkú bẹ̀ kílẹ̀ inú kílẹ̀ bẹ́ẹ̀ dúró ní àlejò ẹkú bẹ̀ fún wa tó ẹkú bẹ̀ fún wa àìkírun ti la oníkọ́lọ́run mọ́ kẹ́ tó bá jẹ́ nìkẹ́ ìkírun ti la oníkó jẹ́ nìkẹ́ tọ́lọ́ bá níbi jẹ́ nìkẹ́ tó ọlọ́run mọ́ sọ́nù fún الله أعلم إنني مثلا عندي يتأمن كأرسل يوراك مثلا نبي عن النبي كلا يوم يعني سفوا أنا مرتبني عن ملا وليوراك على الجبل ولد أفراد الأعصاب سبحان المغيب كا وأذكار والله أعلم إنني مثلا عندي إن شاء الله بإذن الله بإذن الله فلولا الله وضع وفي إن شاء الله تو إن كان كناني إذن أتي مشيئة شاء tó yẹ pé ẹ bá ń fi màṣíyà ọlọ́run bẹ ọlọ́run wọ́n yàtọ̀ ọ̀rọ̀ sífà ni màṣíyà ọlọ́run ike bi màṣíyà ti là tó ọlọ́run ti kìíní ọ̀rọ̀ màṣíyà ti là ẹ̀hẹ́n tó fi pé ẹ bẹ ọlọ́run pẹ̀lú kùdì rahmatillah náà nù àbí bí kúndùrẹ̀ ti là yọlọ́ dákun ṣe nǹkan báyìí fún mi bí kúndùrẹ̀ ti ká ìwà ìrànlẹ̀ ti ká ìwà mọ̀ṣẹ́ láti ká tó àbẹ́rẹ́ ìfẹ́ ní ń sàdúrà fún yẹn létí pé ọlọ́wọ́ mú ṣe kòsí mẹ́fẹ́ wọn ni bí kúndùrẹ̀ ti là yẹn ni kí wọ́n tó ń bẹ lọ́wọ́ pẹ̀lú pẹ̀lú agbára ọlọ́wọ́ bá yẹn ọlọ́wọ́ ti kó insha Allah kí wọ́n ní bí ìdílé ńlá kankan náà ni tó wọ́n mọ̀ wáyé. Nicola Alexander Peter won Egyptian Niger. Sọ́mbọ̀ Egyptian. Egyptian Niger. Egyptian Niger tí o bá ti fún òfin tó burú ń bẹ̀. Kó mọ̀ fún ní kókó, kó mọ̀ kó mọ̀ slim, kó mọ̀ tight. Tuntun bá kó bá ti fẹ̀. Sọ Egyptian Niger ìjà ló tẹ̀ dé rẹ̀ ni. Kọ́lá ní òkun dé. Ìjà ní òkun dé. Ntọ́kọ̀ ìṣẹ́gun kọ́lá ní pé sífà ìròyìn tí wọ́n bẹ lára ìjà kó sá ti wà ń bẹ̀ kó gùn kó fẹ̀ kó nípa kó mọ̀ ìfọ̀sọ̀ ń bẹ̀ tó nítorí kókó náà nìyẹn níbi ìjà àbúrò tó ẹni tó àwọn ìjísẹ́ kò jẹ́ pé tí ó fẹ́ tí ó fẹ́ àmọ́ ẹ̀ ń sọ̀rọ̀ bá ti lápá ẹ̀ sọ̀ra mọ̀ sọ̀rọ̀ bá ti jáàbù lápá mọ̀ fìdí sáyẹ̀nsì òun tó wọ́n lọ́wọ́ àná. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك